tó To the left where nothing is right, or to the right where nothing is left ẹ gbà mí ẹ gbà mí. Ìṣèlè lọ́ọ̀sì mi. But gbogbo change ṣé wàá òkè. ká má parọ́ ká má jalè tá a bá ń jà ká parí ẹ̀ ó ya wèrè. ó mọ̀ pé tí máa ń fọ́n bùjù lèmi náà ṣe múra ẹ wá. má bínú mi lẹ́mìí tó yàn mí kàn ń ṣeré ni o. ẹni ló ní. ẹni mo ní o. bòun ó sì lè mọ ẹni jíjà. kí ni kí ni tó ń ṣojú ẹni tó ti fẹ́ dákú yìí tó bá lọ ilé yìí dé. mo máa dé ah. ọ bó mo lọ sí mi ṣe jẹ́ kó rí ẹ pé o. o lè dé o lè dé mú mọ́ mú mọ́ náà. kí ni kí ni wàá lè ṣe ṣé ó yẹ kí o máa bọ̀ ní táìmù yìí àbí kò yẹ kó pè mí kó tó máa bọ̀ ní oníwálé wálé òṣìwò ló ń pè. ó ti torí tiẹ̀ náà mo yẹ sáré dé pé kí tètè wá sóúnjẹ fún ẹ. láíláyé ẹ má tó ẹ bá sọ bẹ́ẹ̀ bọ̀ láíláyé ẹ á lè máa ṣojú àná òṣì oúnjẹ òun mò ń jẹ ṣé mo sọ bẹ́ẹ̀ pé mi panú ni àbóúnjẹ kọ́ mo ṣẹ̀jẹ̀ tọ́ ni. òṣì I will get get away because I don't know something. I will. ṣé mi ò ti dọ́kọ̀ délé dání mọ́. I should be a reason for laughter, but now all I see is a hungry man that is not hungry kọ́sọ́ all I want is love but what you give? ìdàkejì ìfẹ́. all right I'll see you. all right thanks bye. Car díẹ̀. oúnjẹ dà. ó ti rẹ̀ dé bóyá. yíyíyíyíyí kí lélẹ̀ kí lélẹ̀ kí lélẹ̀ ṣe. Ah, tí ni. wíyọ ah. wọn wá fẹ́ràn ẹ̀jẹ̀ sọ lọ. má bínú ṣé kìí ṣe mí fún ẹ. bọ́ ó ṣe jẹ́ pé ìwọ àti ilé ló máa ti ń jẹ́ kí inú bíyàn jáde báwo ni dé èmi ṣe fẹ́ dá níta irú ìyàwó wo ló fẹ́ jẹ tí ló kó adúrú ṣúgà òṣì yẹn sí. ooo ok <laughs> ok now I know your plan o ò fẹ́ kí n ṣe anything mọ́ta o ì tí ì rí nǹkan kan fẹ́ ṣe mí. kí ló get away bloody fool ìyàwó òṣì. kí gbogbo ilé to ọlọ kí mo fẹ́ ṣe tó fẹ́ tẹ́ ọmọkùnrin yìí lọ́rùn báyìí. bí a kì í kúkú best food ẹ̀ kí n gbé lọ fún lọ́fíìsì gbà tó 我一直说。啊！哈哈哈哈！哈哈哈哈！ <laughs> bẹ́ẹ̀ mo kàn ní kí n bẹ́ gbóúnjẹ wá ní since tó jẹun púpọ̀ kúrò lé láàárọ̀ yìí. repeat shit tó sánsìn yẹn. ṣé mo sọ fún ẹ pé bí n pa mi ni. Have I ever told you that I'm hungry? They want to barge into my office like that. ṣé tí máa tí máa tí ní business partner mi báyìí bó ṣe máa interrupt mi nìyẹn. kó máa ṣe bí ẹni tí ò lọ sí school wọ́n á dẹ̀ sọ pé èèyàn You are aggressive. sí o kò don't ever ever ever talk to me like that again See o bá rí èèyàn ní reception kò yẹ kí o já wọlé ó yẹ kó be my wife or not kò bá já àwọn ọmọ mi gan ló wá mi wá just get out of my office get out now. ti kú ó ti kú lé mi. ẹ pẹ̀lú mọ̀dà. Um, so um, àwọn oògùn tí mo prescribe fún yín ẹ make sure pé ẹ ń lò bí ṣe sọ pé kẹ́ ẹ lò thank god pé àti ẹ detect kiri yẹn on time even though kò pọ̀ lára tí yín náà but tẹ bá ń lo àwọn oògùn yín dáadáa you get better in no time. ẹ ṣe gan. Hmm. Um, results ni mo mú wá fún wọn but pàtẹ́ ní wọ́n ń sùn lọ́wọ́ báyìí. ṣé ẹni dúró bọ́ ẹnìfẹ́ ni. àná ah, màá láti màá lọ kiri lẹ́tà. ọwọ́ kan rẹ̀ kan ti dé. dókítà. ẹ ká sọ ọ́n. ṣé ọ̀rọ̀ pọ̀ ṣé gbogbo ẹ ń lọ. àdúpẹ́. ẹ ṣe jàre dókítà. Um, result yìí ni mo ní kí n mú wá but àti mo bèrè yín ọ̀rẹ́ àǹtí lẹ̀ ń sùn. ṣé ìwọ ò lè wá jí mi ni. báwo ni ṣe. so báwo lára yín sí. dókítà. ara mi wà ṣé kò tí wàá ó àwọn ah, ti wà òkè. àfi ti ọ̀dọ̀ àwọn yẹn. <laughs> ó nọ́mà ọlọ́run ló ní ká tètè detect ẹ̀ ẹ̀yìn náà bí ṣe sọ fún àǹtí earlier because nǹkan tá à ń sọ yìí kọ́ la bá máa sọ didn't need to láti kún fún àdúrà at this stage we need to pray a lot and then um, kẹ́ máa lo àwọn because ọwọ́ ọlọ́run ni gbogbo nǹkan wà sí yìí mo pàwọ́ doctors ń try ni but ọlọ́run ló ni ìwòsàn lọ́wọ́ nǹkan ọmọkùnrin kò lè gbérí for now. but it's not forever o tẹ bá ń lo àwọn oògùn yìí bí ṣe and then aláti really kó fàdúrà everything máa wà okay in a matter of months ọkọ mi máa pa. ẹṣin ṣe ń jẹrẹ gbọ́n. bẹ́lẹ̀ bó bá ṣe ṣíṣí ayé ẹ máa sọ̀rọ̀. ẹ máa sọ̀rọ̀. You don't know the value of what you are until it goes away. <laughs> Wálé. But I hope you see. Ìgbà tó kó bá rẹ̀. Kí ni nǹkan tó béèrè lọ́wọ́ mi tí mi ò fún ẹ? Ṣé ó ní nǹkan tó ní kí n ṣe tí mi ò dá tó lọ́mọbìnrin ni ṣé mi ò dá tó ẹni tó fi ṣe ìyàwó ni. But I know you can find it. There's only you alátiṣe mi ló máa mọ àtiṣe ara ẹ̀. bó ṣe jẹ́ nìyẹn kí ló wá fẹ́ ṣe ń sìn. mi mọ nǹkan tí mo fẹ́ ṣe báwo torí ẹ̀ ni mo ṣe wá sọ́dọ̀ ẹ̀. o mọ nǹkan tó fẹ́ ṣe báwo wo the best ni pé o máa fi bọ̀bọ̀ yẹn sílẹ̀ ni. kí n fi ọkọ tèmi sílẹ̀. you have to leave him. ẹ mo mọ̀ pé òótọ́ nìkan tó ń sọ àmọ́ ọ̀rọ̀ ọmọ ti wọ kínní yìí nà. ọ̀rọ̀ ọmọ bíi ti báwo ó wáyé tiẹ̀ ọmọ náà wáyé tiẹ̀ ni mọ nǹkan tá à ń sọ yìí ni. jọ sọ fún mi. tó bá jẹ́ wípé àrùn kò gbóògùn òun ló fún ẹ bó ṣe fún ẹ ní nǹkan tó fún ẹ yẹn tí ọ̀tẹ̀ ẹ tó ń nà ọ̀sẹ̀ tó fi kú kí ló fẹ́ ṣe ná ìgbà wo wà lọ́mọ òní di orphan wo má ever bá wọn dáṣà òṣì máa ń dá pé ọjà tọmọ bá ti wọ òkúta ti wọ òkúta kankan wọ àfi obìnrin tó bá fẹ́ kókúta wọjà ti nìkan and i'm sure you won't do that tí ẹ dúró náà jẹ́ ń bí ẹ ní nǹkan kan ṣùgbọ́n pé àwọn obìnrin tó bá ń sọ̀rọ̀ wọ́n náà wọ́n fẹ́ dúró tẹrù àwọn àwọn fẹ́ dúró tẹrù àwọn jọ sọ fún mi ẹrù wo ló fẹ́ dúró tì lọ́dọ̀ ọkọ ẹ̀yìn ṣẹ́rù tó ti di òfìfo àbẹ̀wò ń bẹ̀ <laughs> ẹrù tí ò sí kankan ń bẹ̀ mọ́ ọlọ́gbẹ́ni ó jẹ́ tètè fi àgbá òfìfo yẹn sílẹ̀ kó bọ́ síta àwọn ẹrù gidi ẹrù tó thick ó wà ń tà ìyẹn tó ti waste rẹ̀ abeg you better don dull yourself you have to leave that guy leave him You surely loves me. What gbogbo ọ̀rọ̀ yẹn ti change about me? Share me with the dọ́kàn or dání? Jẹ́ yọ ebi ń pa mí o, o tí bá mi sẹ́ẹ̀tì tébù ni. <laughs> Kò jẹ́jẹ́ mi ló ń bá sọ̀rọ̀, mo ṣọ̀pọ̀ nǹka sítórì ni no you understand mo ti pẹ́ náà ebi ń pa mí jọ. ebi ń pa ẹ́ kémi wá ṣe oúnjẹ fún ẹ ló ń tí àti sọ fún mi yẹn ebi ò tí ì pa ẹ́ tí ebi bá pa ẹ́ wàá lọ pé ọwọ́ ìyá ẹ wá pé kó wá ṣe oúnjẹ fún ẹ. Aisha sórí ẹ dàrú ni are you crazy ṣé mi ló ń bá wí. wá kí ló ń ṣe ẹ́. kí ló dé o fẹ́ nà mí <laughs> nà mí náà nà mí kó bá dé pé báwọn ọkùnrin tó pèsè máa ń nà ìyàwó wọn nìyẹn ìwọ kí ni burúkú òkóbó yìí wo láti ìlò èmi àti ẹ ti di two worst enemies ká má pàdé mọ́ tábàjọ wà nínú ilé tábàjọ ń jẹ́ ọkọ àtìyàwó kò ní í jẹ́ pé àjọ máa bá bára sọ̀rọ̀ ṣó ti gbọ́ mi báyìí tó bá máa dáná máa fún ara rubbish. pẹ̀lú àwọn nǹkan tẹ̀lé ṣe yìí jẹ́ kí n lọ sùn. ọ̀gá òun ni mo ti rí ọ̀gá ọ̀gá hmm? mo ti ń sọ̀rọ̀ látẹ̀kùn. Eh. kí ló ṣẹlẹ̀ náà kí ló méèlì ló tẹ̀ ń ronú hm? bẹ́ẹ̀ ni ẹ ronú ọ̀gá ẹ má bínú lóòótọ́ ni mo jọmọ ìkéré sí yín bọ́ ní ìbá gbà yín lámọ̀ràn sá bóyá kẹ ẹ sọ fún management kó grant ní leave so that ẹ lè tètè ara yín ó sì máa bẹ́tà ju pé kẹ máa ronú lẹ́nu iṣẹ́ lọ. ọ̀rẹ́ mi ọ̀ṣẹ́gun. kò sí problem ẹ so mail yẹn tí n bá ṣetán màá sẹ̀ǹdẹ̀ padà sí. mo ti rí látẹ̀kàn ìgbà tẹ́ ẹ̀ dá mi lóhùn mo ṣe kọ́ yín so mo ti rí ohun nìyẹn oh, so tẹ́ bá ti ṣetán kẹ́ sẹ̀ǹdẹ̀ sí mi padà àti bọ́ ẹ ṣe wàá gẹ̀ tẹnu mẹ́ta ọ̀ṣẹ́. mm to be doing this. Ó dá mi lójú pé ìwà oníwà ni Aisha ń lò. Aisha mi ò ṣe báyìí sí mi rí náà. Àbí kí n lọ gbà mí? Rárá mo rántí pé ó sọ fún mi ọjọ́ tí n bá sún mọ́ òun tàbí sọ̀rọ̀ sí òun gbogbo àṣírí mi ló máa tú. Ah! Mo ń tẹ ọ̀rọ̀ àjókòó mi jẹ́jẹ́ jọ. Mo mà ṣàníyàn. Oníranà ọkùnrin, aláìnítẹ̀lọ́rùn òṣì, ẹ̀gbọ́n náà, ṣé mi ò dá tó ni? Àfìgbà tó sọ̀rọ̀ ẹ di òkú bọ̀ sọ́gàn, ara ẹ ti wá balẹ̀ báyìí màá ṣú ẹ nínú ilé yìí kó yá máa wò mí bẹ́ẹ̀ náà ni o tó bá bí ẹ̀dá kò tẹ̀ wá ta sí mi tàbí kò fọwọ́ kọ̀ mí tí ẹ ti bá ẹ nìyẹn òpó nù. The 2000 She has already paid. Good. Hello? Hi. You paid for my stuff. <laughs> What's the big deal? Thank you. Yeah, it's hi. a free world now, Yeah, it's okay. My name is Aisha. Nee. Um, if you don't mind, can I have your number? Sure. Um, yeah. So, need to dial. Okay. Thank you. because of you. <laughs> Thank you. You're welcome. Well, I'm glad you like it. sọ for me now. Mm, mo God, that's already. ni. me. Mo very, very kind of way. Kenny. Um. Sure, Ṣé o rántí pé everything about myself my family and um, most importantly pé ọkọ mi wà important fún ẹ. mm You told me. Kí ni nǹkan tó wá fẹ́ lọ́wọ́ mi? Ìwọ ni mo fẹ́. I want you. want you by my side every time. Can you go tó worry, rí You're handsome. You're presentable. Thank you. I like everything about you. I want you by my side every time. I want you to make me feel like a woman. Please. Okay. Okay, but now you have to eat. Okay? ṣùgbọ́n pé ilẹ̀ tí ń ṣùgbọ́n báyìí wáyé ọkọ àtọmọ ẹ̀ máa ti máa dúró dìé ńlẹ̀. wewe Moshi Aisha. No, no. Aisha Kami tí mò ń bá ọmọ ṣe lórí matrimonial bed wa. Ah, ah. wíwá tó wò yẹn kù díẹ̀ káàtó kò jẹ́ kó kárò ẹ̀mọ́ ẹ̀ lọ́wọ́ rárá. ok tí irú ẹ̀ bá ti ẹ̀wọ̀n ẹ̀ ṣe kí ló dé tó gbèrú obìnrin bẹ́ẹ̀ lọ sí hòtẹ́ẹ̀lì. ìwà yìí kò túmọ̀ sí pé o ò ní respect bó ti hùn kó kéré mọ́ fún ìyàwó ẹ̀ ni. Táyọ̀ ẹjọ́ mi kọ́ kó dẹ̀ máa wò ó mo ti bẹ̀ẹ́. ṣé hmm. mo á lè sọ fún Táyọ̀ báyìí pé àìlèṣe bí ọmọkùnrin mi ló fà á èso inú ẹ̀kún àmúmọ́ra ni o. Hmm. ṣùgbọ́n èyí tí ò ní ṣe bẹ́ẹ̀. ó dá mi lójú pé. Aisha máa dáríjì ẹ. ọṣọ. àbẹ náà ni àmọ́ kọ́ má tún kárò ẹ̀mí lọ́wọ́ wọn. láyé. That is not hungry. Cause all day ni jẹun tí mo gbé fún ẹ. Kí ni beautiful. Thank you. Báwo. Um, anytime Tibawa around it, I feel very, very comfortable. Thank you. Aisha. So you're a married woman? Ó ìwà ńlẹ̀ ọkọ èmi àti ẹ̀ ò lè jọ láṣepọ̀. Kí ni ìtumọ̀ yẹn? kí ló bá nínú pé mo fẹ́ kájọ jọ rẹ̀. ẹ ọ̀rẹ́ lèmi àti ẹ̀ mi. Look, all I'm saying is, you're still in your husband's house. It's not proper now. And moreover, ọkọ yìí nífẹ̀ẹ́. Tí ẹ̀rú tọmọ tó wà láàrin yín. Ọmọ yìí náà ló fà á tí mo ṣe èrò mi níbẹ̀. Ok, jẹ́ n bí ẹ̀ kankan. Láti gbà tí gbogbo wàhálà yìí ti ṣẹlẹ̀, ṣò ti bọ́kùnrin mi láṣepọ̀ it off onto you. Ọkọ mi máa ń pa ẹ̀sùn sí ìjẹ́lẹ̀ gbọ́. Good. Look, Aisha, I'm always gonna be here for you. Anytime tó bá ti need me, kò pè mí, I be here. But it's just not proper. Ìpè kò ń bẹ́ kò ń yàlẹ̀ anything. Ó ti It's okay, Sugar. Everything is gonna be okay. But I hope that you see me I'm still so here Cause my heart is broken away slowly. Cause all the pain you give, what you won't see. Mom, please, can I on my jail? Oh you and Tom and Jerry. I am sorry you cannot watch Tom and Jerry now because I'm waiting to watch a program. Mm, Fair on me. if you need to watch Tom and Jerry, go and help yourself out. But I know you can find it. Mm. There's only you have a kiss. kó dẹ̀ lọ́wọ́ dúró. bí ṣe ń ṣàlàyé fọ́kọ yín tẹ́lẹ̀ nígbà tí fẹ́ràn mi um, ṣubú yẹn ó ní internal bleeding and as a result of that um, I lose it. Oh, yeah. Oh, yeah. You gave me the opposite. Ọlọ́run máa Madam. It hurts me so bad. Love is what I want. Care is what I need. Curse is what I give to you. but you tone it away. You push me to the wall, and you know it, but it's it's all fun to you. Bàbá ṣe kọ́ fún mi jà What Wọ́n kiri burúkú. Ọkọ mi. Mo lè má lọ nítorí olúwa. Ah, ṣé bí mo ti me eh, is not the solution now. Ó dẹ̀ jọ́ nítorí Ọlọ́run ìfẹ́ my foot ìfẹ́ òṣìwò ló ní sí mi ṣé mo ó ti kú kí ló tún fẹ́ wọ́n wà mí wá mọ́lẹ́yìn ènìyàn. àìrọ mò ń jẹ́ kí n san kankan fún ẹ tó bá fi mí lẹ̀ báyìí tó bá lọ ìyá máa jẹ mí gan tó fẹ́ kí ìyá jẹ mí mọ́. mo jẹ́ kí n sọ fún ẹ fẹ́ràn mi ti kú ó dẹ̀ ti tán láàrin ìmọ̀ àti ẹ̀ nìyẹn. ṣé kúrò lọ́dọ̀ fún mi. There's so Cause my head is Cause all the pain you give, or you wouldn't see. Or you wouldn't just see. But now you turn around and say you But then my heart is far away. But I know you can find it. There's only you advocate. Wà, ta ló lérò? Ń bo ló ń lọ, kí ló ṣẹlẹ̀? Mo ti kọ́ kúrò bẹ́ẹ̀, mo sì ń lé ọkọ Wow! Nice one! ṣebí mo sọ fún ẹ mo ní kó fi bọ̀bọ̀ yẹn sílẹ̀ sórí ilé ọkọ bígbà téèyàn bá wà ní bondage ni bígbà téèyàn bá ha ara ẹ̀ sínú ẹ̀wọ̀n ni i told you now you are free freedom is good ọ̀rẹ́ mi welcome ẹ but wow kí ló rò ká ṣe lọ́wọ́ ẹ̀ o tí yọ dànù ilé gangan ni sign of bondage abẹ́ kọ́mọ́tàm kọ́mọ́tàm. ṣé kí wàá bọ̀ ni. comot di yeye tin na bondage jare. tó bá ti ní kí yọ yọ. wo n bolẹ̀ rẹ̀ tó kù wá ṣọ́ọ̀ṣì wà ń lé ni àbó wà mọ́tò if to say for house me go go go help you pack am i volunteer where e dey. ó wà nù boot. ó wà nù boot abẹ́ kọ́mọ́dì yẹ̀yẹ́ rìn me go pack your leg ti gbọ́. kí ló dé tó ń ké. ẹ̀mí ké kò sí kankan wọ́n jókòó máa lọ wọlé. ṣorí nǹkan tó dá sílẹ̀ lára ìwọ tí mo mọ̀ pé normally o lè mú ju go méjì lọ ó wá dẹni tó mọtí àmupara why Okay, kí ni nǹkan tó ṣẹlẹ̀. Táyọ̀ tí n bá ní nǹkan ò irọ́ ni mo pa. good so let it out. Aisha ti kó lọ. Aisha Aisha kó kúrò lé. dúró ojú ọ̀rọ̀ ọjọ́ sí yẹn náà lọ ni. ó lè. mo lè bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kó gbọ́. ọ̀rọ̀ yẹn dùn gan nìyẹn ó ṣe nìyẹn. Ah ok ma wọrí Ma wá bí mo ṣe máa bá a sọ̀rọ̀ ó dẹ̀ dá mi lójú pé ó máa gbọ́rọ̀ sí mi lẹ́nu. so please stop this túraká and yé kí mọ ọkùnrin ní ẹ̀ náà. please. Mm. <laughs> <laughs> <laughs> Oh my God, oh, ní pamí like serious. Ah, you don't mean it. Wo fi mí lẹ́jà yóò wọ́n ti bẹ̀rẹ̀ ti tiẹ̀ ní gbogbo tí ojú ẹ̀ ń lọ. Kẹ̀ ní sùúrù títí jẹ́ ń bèrè nǹkan lọ́wọ́ ẹ̀. Ṣé o fi gbaṣọ ìkéré jù àti jáde báyìí? Oh yes baby, you so hot, you beautiful, I love it. Bọ́ mo feel pé ó kéré now, Aisha, ṣorí tí mi ìbá wà tó tún skin pì ju eléyìí èmi máa sọ pé kò wọ̀ you gonna rock it. ó ti wà pé married woman ni mí ni. ẹ ẹ ẹ wá má sọ fún mi pé o ṣì ń wọ ring yẹn. Ah, mo ti bọ. o better then don't call yourself a married woman you are as free as a bird. Uh. so now tell me nínú àwọn mẹ́rẹ̀ẹ̀rin ta kà nínú ilé yẹn ta ló máa kọ́kọ́ lọ kí. báwo ló ṣe ń sọ̀rọ̀ báyìí chief of course. wow <laughs> i know it owó lobìnrin mọ̀ o. ẹ ẹ ṣọ́ntúrọ́ lọ́hùn-ún. Hmm ọ̀rẹ́ mi ládì fẹjú ẹ̀sùn mi. kí ló ní mo ṣe fún ọ. nǹkan tó ṣe ò dáa o at least téèyàn bá fi owó ra òye ó yẹ kó yìnyẹn lè kọ ẹnìyẹn lójú òun tọ̀ mẹ́ǹtì bọ̀. ìjọ ń torí ọlọ́run oyè kọ́ èmi o kábàárẹ̀ tó yẹ nǹkan kó bọ́ síwájú. chief mi ò complain mo dẹ̀ mọ bí mo ṣe mú nǹkan mi. i trust you. Hey! Aha, òótọ́ ni wọ́n ní ẹni téèyàn bá groom nígbà míì ó máa ń hot ju ẹni tó groom ẹ lọ so my Aisha is now hotter than fire. jọ̀ọ́ nítorí ọlọ́run bóyá mo hot àbí mo cold wàhálà ti tèmi nìyẹn mi ò ráyè ẹjọ́. oh yeah that's my friend la hot la posh la everything <laughs> hey, hey. okay now lọ kó má bà mí lé. oh <laughs> god. mi deserve ilé ẹ wo nǹkan tó fún mi kí ni mo ṣe. ṣẹ́yìn ọ̀gá tí bá ní mímọ̀ kan tó wà nínú pépà yẹn irọ́ bàbá ta ni mo pa èmi náà ti advise yín so many times pé you shouldn't let your home affect your job òun náà ló délé ẹ̀tọ́ ń sìn ọ̀gá kí la fẹ́ ṣe sílẹ̀. ilé mi kò ní nǹkan kan ṣe pẹ̀lú nǹkan tó wà ní pépà bóyá o get mo ti serve ilé iṣẹ́ kí ni mo fẹ́ ṣe ibo mo ti fẹ́ bẹ̀rẹ̀. everybody náà ló mọ ọ̀gá but at the same time bóyá torí pé ẹ̀ sí lára ní board meeting lánàá ọ̀rẹ́ náà san throughout ojúgbà mi ti tó pé mo jẹ́ junior colleague sí but ọ̀gá mo ní láti deliver iṣẹ́ tó ràn mí ẹjọ́ torí tó lọ́rùn. ṣé mo lè gé ètò mi mo ṣe ń ṣiṣẹ́ lọ́fíìsì for now mo ní ìdùnnú. Um, Wálé fèrè ọ̀pọ̀ ọ̀rọ̀ kábọ̀n nítorí afẹ́fẹ́ ló máa padà bá lọ. kò sí ọ̀rọ̀ tí mo fẹ́ sọ fún ẹ tó fẹ́ dá ṣe padà. àmọ̀ràn mi fún ẹ kan ni pé kó má ronú nítorí ìrònú púpọ̀ náà ara ló ń padà wá fọ̀bọ̀ sí so please be strong. kí ló sọ ń sìn kí n má ronú. wọ́n fún mi ní suspension ní ibi iṣẹ́ ọ̀rọ̀ mi ò tó ronú ṣé o mọ̀ pé ẹni tó bá fún suspension torí pé wọ́n fẹ́ lé ẹni náà bó pẹ́ bóyá ni. Ni lọ́tọ̀. ìyàwó mi Aisha adùn ayé mi ìyẹn náà fi mi sílẹ̀ ó lọ ó wá ní kí n má ronú next time wà ní kí n má kú torí ikú ló kù báyìí. tí ò ń sọ̀rọ̀ báyìí náà ọkùnrin ní ẹ̀nà ò ní láti máa ṣe gbogbo nǹkan tó ń ṣe nǹkan kan tó dá ni pé gbogbo ọ̀rọ̀ yìí ló máa tó so please ò ní ìdẹ́mẹ̀. kò ṣe ní rẹ̀. Hmm. for me. What do you love? Why you don't go tire? Uh, you go tire now, huh? Ah. You go tire. Rebecca, báwo ni? Ẹ dákun, ẹ má bínú pé mi ò kí yín ó ti pẹ́ tí mo ti rí wọn. Kò sí problem. Very funny girl. Ẹ̀ ń wo, má jẹ́ kí n disturb mi, jẹ́ kí n dúró di ẹnu mọ́tò. Mọ́tò wà ṣíṣe. Rebecca, níbo ló dà ìbolo tí ń bọ̀? Mo ń bọ̀ látọ̀dọ̀ àti mi ní lọ́lé ń bọ̀ láti ọ̀dọ̀ àǹtí ẹ̀ ń lọlé. wo hmm, ó mọ nǹkan èmi náà ní láti tètè lọ́jọ́ ìnọ̀rẹ́ mi mi ò lè fílẹ̀ nu mọ́tò bẹ́ẹ̀ so jẹ́ sáré fún ẹ ní nǹkan kan kó máa lọ ní tiẹ̀. tètè máa lọ o. ẹ ṣe gan mọ́lọ̀ máa pèsè fún yín. báwo rè. bọ iye náà lè kí n bá a. ó ṣe ọlá ọlọ́run ni. ẹ ṣe ẹ tán ẹ tán jẹ́ kí n bá yín pass mọ́tò. Auntie Aisha. Ah, Auntie Aisha, ẹ ti wá bá wa rajà ní ṣọ́ọ̀bù àmọ́ ṣé mi ni mo ṣẹ̀yìn ni àbí mọ́mì? Rebecca, kò sí èyí tó ṣẹ̀mí nínú wa àti mọ́mì. Mo ṣàmọ̀ pé ó sì òsì mo máa ra gbogbo nǹkan tí mo máa ń kó sílé. Tí n bá ti ní kankan mọ́ nílé ni mo máa ń wá sí ṣọ́ọ̀bù yẹn wá rajà. And besides, níbo ló ń lọ so múra báyìí? Mo lọ sọ́dọ̀ ọ̀rẹ́ mi ni, suit, ló ń pè, ẹ láìkẹ́. jumpsuit ló ń pè òun lọ sọ́dọ̀ rẹ̀ ló wọ aṣọ báyìí ló wọ aṣọ tó rí òwò ní gbogbo títì yìí ṣe favour kan fún mi john tó rí ọlọ́run padà lọ sílé kó lọ change aṣọ tó wọ. ní ohun kan tẹ sọ fún mi màá gbọ́ lọ change. ọmọ ọ̀sẹ̀ a fi sùúrù. kò mà sí nǹkan tí ò kì í ṣẹlẹ̀ láyé yìí kò tún síyàn tí ò lè yí padà àǹtí àìsà tó yẹ pé àwọn ló máa ń preach fún mi pé má wọ aṣọ tó ṣọ́ọ̀tì o má wọ bọ́m ṣọ́ọ̀tì o àwọn ọmọ wa rí tó wọ aṣọ. tó bó ṣe jẹ́ nìyẹn títí. àìsà ṣé mo lè béèrè kankan lọ́wọ́ ẹ̀. of course yes. um, ló dé tí ò fẹ́ fẹ́ chief. jọ kí ló ń gbọ́ tó bẹ̀rẹ̀ ẹ̀ ń sìn náà. ṣé o fẹ́ padà lọ bá ọkọ ẹ̀ àárọ̀ ni ọ̀ kí ló ń hó o dẹ̀. john tó rọ lọ́hùn èmi ò rẹ́dí àti fẹ́ chief o ìyàwó ni chief fẹ́ fẹ́ mi ò dẹ̀ lè fẹ́. ṣé o sì fẹ́ fẹ́ wá lónìí. ṣé ọ̀rọ̀ wálé ló sọ bẹ́ẹ̀ yẹn. fáìn èmi àti wálé àfẹ́ra wa mọ́ mọ̀ mo sọ́ọ̀rì gan ìfẹ́ wálé ṣì wà lọ́kàn mi. Aisha ṣé kò wọ́n ṣì ní fẹ́ wálé. oh I see torí èlò òfin jẹ́ kí gbogbo àwọn ọkùnrin tó ń pàdé kó bẹ́ẹ̀ ní nǹkan pọ̀. John torí Ọlọ́run nǹkan tó bá wù mí òun ni mo lè fi life mi ṣe kò sí nǹkan tó kọ́ níbọ̀dì pẹ̀lú life mi not even you. even me. ìdákejì ìfẹ́. ìlànà nẹ́ẹ̀kún tó wá ṣúra tó ń lọ. To the Hello? left when nothing is right. Yeah? Or to the right when nothing is left. Whoa. Whoa. Ẹ̀gbọ́n mi. Ẹ̀mọ̀ rí Oh, okay. Mm, oh, okay, okay. Maybe on my way to work tomorrow, or when I get to work, I'll call you, sir. All right, thank you. Yeah, bye. My baby. Um, maybe. I'm going to join you already. Whoa, whoa, whoa, whoa. Hey, you Come closer. kí ló dé tó máa ń kẹ́ mi tó máa ń gẹ̀ mí bẹ́ẹ̀. máa rí jẹ́ kí n kẹ́ ẹ kí n gẹ̀ ẹ́ olówó orí mi ọkọ tí mi nìkan adé orí mi. Ayé sì ni. Ó pa mi sáàjà ìwé ń ta ẹ̀jẹ̀ náà. yeah, I'll let you. Yeah. Give me a breeze. More than now, you're killing me slowly. It hurts me so bad. Love is what I want. Girl is what I need. Cause it's what I give to you. But you tone it away. Ugh. Ah. You push me to the wall, and you know it, but it's, it's all fun to you. Oh, call me my wife.

kí ló tún kí ló get away. wow. Where's my? ayé mi náà rè ṣá. mo fi rádaràda mi mo tún fi mo fi kó báyàwó mi. Ah, ah. mo ti sọ ẹni bí ọkàn mi nù. lórí ìranú tí mò ń ṣe káàkiri mo ti fi àná mi mo ti fi bà ẹni àti ọlá mi jẹ́. wo àwọn obìnrin tí mo kó kiri náà dà báyìí àwọn dà wọ́n ti lù. ti lọ. Ah, ọlọ́ọ̀ ṣé mi ní bàbá ẹ̀kú báyìí. jẹ́ rojú rere dáríjì mi. Ah. ṣẹ́gun. Um, result test ẹ ṣe ó ti jáde ah. ó dẹ̀ ṣó pé everything ti wá ókè pẹ̀lú yẹn ara yín ti yá. mo sọ bẹ́ẹ̀ náà torí ìgbà tí mo jí láàárọ̀ mo rí pé ó dúró and then ti cap mi yẹn ó ti dry off. bó ṣe yẹ kó rí nìyẹn um, so adúpẹ́ lọ́dọ̀ náà but pàṣẹ ń dúpẹ́ lọ́dọ̀ náà náà Mr. Wale advice mi ni pé tẹ́ bá máa ṣe anything ọ̀rọ̀ mi yẹn protection lójú o. ah kọ́ńdọ́ọ̀mù tí ẹ máa wà lọ́wọ́ mi ni àti pé mo kàn máa rà á láti fi dẹ́rù bàyàwó mi gan tẹ́lẹ̀ nítorí mi ò ní ṣèṣe kú ṣe. níbo lẹ́yìn ilé ìtọ́lá ọ̀yọ́ mi alihamdulilayi. adúpẹ́ lọ́dọ̀ rẹ̀ so. Yeah, so I can continue pẹ̀lú Boyesha with everything you want. Okay, so all right. Wow! However, <laughs> I love that. It's my. Wow! <laughs> Dabe! Oh no. Yeah. Yeah, who is it? Oh. Oh. Babe, I'll call you back. Alright. right. Uh, hey, Castle. Ah, wa ẹ jókòó. ẹ ṣe ṣe gbogbo ẹ lọ. mo wà ókè. <laughs> títí nǹkan kan ṣẹlẹ̀ ni and um, jẹ́ kí n sọ tòótọ́ mo ṣẹ̀yàwó mi. bẹ́ẹ̀ <laughs> so mo dẹ̀ ti wá kiri mo ti dààmú mo ti wá sọ́tún mo ti wá sósì mo mo rántí pé mo drop ẹ̀ several times níbí ah, ah. mo pé ọ̀rẹ́ kan ṣoṣo tó máa ń sọ náà ni ìwọ títí mo wá rò pé bóyá bóyá wàá ba ìṣeré ń bí mo fi ní kí n wá wò ó ń bí báyìí. but ah, ah. Aisha amuse mi o ṣe pé ẹ̀yin àti Aisha jà ó dẹ̀ kúrò nílé and she didn't tell me kò dẹ̀ wá sọ́dọ̀ mi. kò sọ fún ẹ. kò sọ anything fún mi in fact kò tiẹ̀ jẹ́ kí n mọ̀ pé bóyá ẹ tiẹ̀ fa anything èmi ò bá sọ pé bóyá kẹ pé nọ́mbà ẹ̀ àmì ẹ ti pé nọ́mbà ẹ̀. mo ti pe gbogbo ẹ kò lọ ìgbà tó dé èyí tó lọ kò gbé fóònù mi. Ah, ẹ ti ṣe gidi gan ni because tó fi ń di pé Aisha kúrò lé ní láti jẹ́ pé ẹ ti ṣe nǹkan kan tí ò dá ẹ ti sún ọmọ yẹn kò gírí ah, ah, but ẹ wá lọ kí lẹ́yìn bá ṣe tó tó yẹn hmm? ẹ sọ nǹkan tẹ́ ṣe kí lẹ ṣe fún ẹ sọ fún mi ẹ lè sọ àbí ẹ̀yin ọkùnrin bẹ́ẹ̀ ṣe máa ń ṣe nìyẹn tẹ́ bá ti fẹ́ gbàrún bẹ́ẹ̀ máa ṣojú àánú nǹkan tẹ́ ṣe fẹ́ mọ yẹn ò dáa ẹ wá wá sí ibẹ̀ ẹ ṣojú àánú òṣì ẹ ṣe ìyàwó mi o ìyàwó mi ti kó kúrò lè kò ní kúrò lè á dúró kẹ bá yí òun jẹ kẹ kó bóun ẹ̀yin kíní burúkú ẹ̀yin ọkùnrin ọ̀daràn ẹ kó ṣubọ́ tajọ́ ẹ wọ́n máa lèmi ṣé mi lè ṣẹ̀ ní kíni tèmi mú ni ẹ wọ́n máa lọ kó má ti rò bóyá àwọn fáìn díẹ̀ bá àbí kó máa maltreat obìnrin kó máa ṣe rádaràda kí ẹ bọ́ta jàre ẹ bọ́ta ẹ eh, ẹ eh, mọ́bi tẹ gbà wọlé eh, ẹ kó ṣìjọba mi tilẹ̀kùn mi jọ. wọn á ṣe bí èèyàn gidi mo ṣe ìyàwó mi gan mo ṣe ẹ bá mi tilẹ̀kùn jọ. radas. ẹ ló bẹ́ẹ̀ ah, òun ló wọlé wá síbi kí n bóun wá ẹ mọ́ ìyẹn mọ́bi tó wà o. <laughs> o oh, trust me èmi yes tani kí ló tún dé. <laughs> oh my God! i wish somebody is here to come and laugh with me so o lè dọ̀bálẹ̀ báyìí kó máa bẹ̀bẹ̀ kó máa wá àìsà. mo mọ̀ pé ìyàwó mi wà níbí. Eh, so àìsà ti ní nínú ìsìnlẹ̀ ìfẹ́ ń sìn anyways kò sí problem ẹ dìde. Hmm? a ní kẹ́ dìde kẹ́ tó bá ṣe bí ọlànà Samaria ẹ dìde. ẹ dìde sẹ́ ẹ dìde má wọrí ẹ dìde. anyways ojú ló rojú ṣàánú mo rò tó ọlọ́run mọ́ ẹ lára. ẹ ẹ ẹ ẹ jọ ẹ jọ kí ló tẹ̀ ń kúnlẹ̀ pẹ́pẹ́ bí obìnrin ìkúnlẹ̀ ò kì í ṣe wà ọ̀dọ̀ mi lọ̀rẹ́ mi wà. àwọn kò sí ilé ńsìn. ẹ ó wà ní. ẹ kí ló wàá ṣẹlẹ̀ ńsìn kò sí ńlé. wọ́n rò pé bóyá ó wà ní yàrá kan bóyá mo lè rí ni. at least I've tried enough to tell you the truth gbọ́dọ̀ mi ló wà. Ah, okay. so. ẹ mo lè dúró sísàlẹ̀ mọ̀ fún ọ ẹ lè dúró dè bóyá kẹ́ dúró dè lọ́dọ̀ security or something tó bá dé abayín bẹ̀ but ẹ lè dúró sí ti room tèmi. ok màá màá dúró sọ́dọ̀ gẹ̀ẹ́sì. anyhow ẹ jọ bóyá the door ẹ pàṣẹ fújà lọ kí ló ṣe yín báyìí ṣé mo kí ni kí ló ṣe. beg see as you dey do like better person. tó the left where nothing is right, or to the right where nothing is left. Ẹ mí, ẹ mí. You surely loves me. What will borrow yet to change about me? Shame mi ò ti dọ́kọ̀ délé dání mọ́? Aisha. Aisha bẹ́ẹ̀ Aisha. What? What? What? What?

má bínú sí mi nítorí ọlọ́run má ṣe má bínú má bínú mi mọ̀ pé gbogbo ẹ̀ máa já sí báyẹn ní ìṣù lówó ní mi ìyá má jẹ́ mi ìwọ ìwà tó fi mí sílẹ̀ yẹ jẹ́ mi kọ́. máa mo ti dáríjì ẹ àmọ́ kí ni nǹkan tó béèrè lọ́wọ́ mi tí mi ò fún ẹ kí ni nǹkan tó ní kí n ṣe fún ẹ tí mi ò ṣe fún ẹ. má tún sọ̀rọ̀ mọ́ mo bí ẹ. títí gbogbo ẹ̀sẹ̀ lọ́wọ́ lọ́wọ́. mo kó tó bá ti rò ó ẹ ní màmá bí ẹ sí i èdè fẹ́ kí ló bí ẹ sí ni torí ọlọ́ nǹkan iye ọkàn tó kàn kò bá ẹ ní pé mo ti gba ká mọ́ ọ mo mọ̀ pé èmi kọ́ lọ́kọ̀ ẹ̀ báyìí bọ̀ká ní pé lọ́mọ ìṣe kò wọnú ayé mi padà inú mi máa dùn. látìgbà tí mo ti fi ẹ́ sílẹ̀ kò sọ́kùnrin kankan tó rí òwò mi rí gbogbo ohun tí mò ń tẹ̀lé mo kàn fi wọ́n ṣeré ni wálé ìfẹ́ ṣì wà lọ́kọ mi. kò sì ní fẹ́ mi owó ara mi ti yá dókítà sọ bẹ́ẹ̀ fún mi má bínú ìyàwó mi má bínú. Good morning. Yeah. Welcome back. Well, um, mo ní pé kí n gbé fáìlì yìí wá fún ẹni kò lè ṣiṣẹ́ lé lórí. Okay. Uh, Jọ̀ọ́ má bínú aṣọ tó wọ̀ yìí ṣé bó ṣe wọ̀ wá sọ́fíìsì rẹ̀ ni àbí o wọ jákẹ́ẹ̀tì lórí. <laughs> lọ́lẹ̀ ah, ah mi ṣe ṣe máa wọrú aṣọ báyìí ni or you love the colour it's blue. are you sick? mo ń bá ẹ sọ̀rọ̀ ń pè mí ní wálé ìjọ òní gbogbo rẹ́bí ṣe bẹ́ẹ̀ ẹ́ ok jẹ́ kí n sọ fún ẹ ìjọ tí o bá tún pè mí ní wálé tó o fi mr sí ìjọ yẹn ni iṣẹ́ ẹ tán nínú ọ́fíìsì ṣòwò ẹ̀rí tó bá tún wá ń bọ̀ ní ọ́fíìsì mi tí o bá wọ proper aṣọ tó bá wọ inú ọ́fíìsì wa you are finished you are gone now get out of my office are you get out. ọmọ rẹ bí aṣẹ wo. Ah, àbí kí lè lè kí lè tó bá yá wọn tún máa sọ pé ọkùnrin eh, eh, horrible bosses ọ̀gá ló ń bọ́mọṣẹ́. <sighs> okay okay okay. tí o forí sí gbogbo nǹkan tó ń sọ kí ló ṣáà ti wálé ló ṣe mọ́. in fact n gan miss ẹ gan i miss you so much. Mm, yes ẹ mi ò ń jẹjẹ ń bẹ. ọ̀rọ̀ ó ń lè. anyway guess what. mo mm. gbọ́dọ̀ nǹkan tẹ́tẹ́. doctor ṣe confirm fún mi pé i am two months pregnant. ǹ mm, ǹ gbọ́. Yeah, the doctor just confirmed it that I'm two months pregnant. <laughs> okay, your friend is this situation pariwo àbí hobby èwo ló fẹ́ torí tó bá ti ní ìdè nǹkan ló máa So sọ pé ní. I don't want anything. I am pregnant. Yeah. Oh, okay, mo ṣe lóhùn. What? I love you. I love you. I say it. Thank you. You're welcome. Mm. yes, I'm very yeah, That's how in the morning to work out my own command. Oh, not so soon. I'm uh, so you to oh, okay, nine months. Oh, oh, oh, oh. tó the left where nothing is right, or to the right where nothing is left. Ẹ by me. ẹ by me. You surely loves me. What will I to change about me?